Islam is a healing to all nations. And when you listen to your body and your intuition, it leads you to perfect health. On that note, I welcome you to another edition of Alternative Mercy on TNT TV, Tiwantiwa. And you know this program is designed for you. And with me here is Mama Obabi Olonkosi. Mama, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kúlé o lótú. Akíyín gbogbo ẹni tẹ́ ẹ wà nílé. Eh? mama tó ń dán tó ń dán ojú mama ń dán you can see that mama is looking so bright beautiful and you know shine shine bling bling mama kí ni àṣírí ẹwà yẹn já wa sí ẹ sọ fún wa. àánú ọlọ́run wa. àánú ọlọ́run àánú ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò lẹ́nìí nǹkan tá a fẹ́ máa sọ ni nípa nǹkan tá à ń pè ní goiter that is enlargement of the thyroid àti gbogbo àwọn àrùn tó so mọ́ ọrùn àti mọ́ bíi ẹ̀kẹ́ mọ́ etí màmá ẹ bá wa ṣàlàyé kí ni àwọn àrùn tó ní ṣe pọ̀ mọ́ gẹ̀gẹ̀ àti gbogbo àwọn àrùn tó ń ṣe pọ̀ mọ́ ọrùn mọ́ etí ẹ ẹ ṣàlàyé fún àwọn ará ilé. àwọn àrùn tó máa ń ṣẹyọ ní ọrùn ó pọ̀ hmm, hmm. inú wọn ni gẹ̀gẹ̀ inú wọn ni ọṣẹ ọrùn ọṣẹ ọrùn ọṣẹ ọrùn àti ṣègede. Hmm, don't ask me for the English o. Oh Eh, gẹ̀gẹ̀ ọṣẹ ọrùn yìí which is ọṣẹ ọrùn eh, ṣégede eh, I don't know ṣégede ṣégede yẹn ló máa ń dà kó máa ń wú báyà bí and then ẹ tún ń sọ kankan. èkùrọ́ ọrùn èkùrọ́ èkùrọ́ èkùrọ́ náà ni ẹ màmá ẹjọ ẹ máa wá ṣàlàyé dáadáa sí i. ọṣẹ ọrùn mm. gẹ̀gẹ̀ ọrùn èkùrọ́ ọrùn àti ṣégede mm. àwọn àrùn tó máa ń bá gbogbo èèyàn jà ní àti orí àti ọrùn ẹgbẹ́ ọrùn òun ni nǹkan mẹ́rin yẹn. Hmm. ẹ jọ̀ọ́ ṣé wàá lè bá wa ṣàlàyé àwọn àrùn yìí lọ́kọ̀ọ̀kan bí akẹ́kọ̀ọ́ mu láti orí gẹ̀gẹ̀. gẹ̀gẹ̀ ọrùn sẹ́ńtà ọrùn ló ti máa ń jáde ọ̀kánkán ọrùn hmm. ni gẹ̀gẹ̀ ti máa ń jáde. Hmm. goita. kò kí ń ròyàn èèyàn kì í kó ó yẹ èèyàn bá pàdé látara òbí ẹ̀ àrùn ara ṣáà ni ó máa ń déédéé yọ lọ́rùn tó bá rẹ̀ ti yọ lọ́rùn ọ̀nà àbáyọ náà ni pé kí èèyàn lo àgbo sí i wọ́n sì tún máa ń là lọ́sibítù tí wọ́n bá rí ọsibítù tó bá dáa tí wọ́n mọ̀ nípa ẹ̀ wọ́n lè yọ wọ́n lè yọ gẹ̀gẹ̀ kúrò lọ́rùn. Hmm. ẹ jẹ́ àwọn kan tẹ̀ ń gbàgbọ́ wípé tí obìnrin bá ṣẹ̀ṣẹ̀ bímọ pé nítorí àwọn vitamin kan tí kò sí lára mọ́ lẹ́yìn ìgbà tí obìnrin yẹn tí ọmọ ti gbà nígbà tó mọ mi ló máa ń fa kí àwọn obìnrin ní Eh, gẹ̀gẹ̀ yìí tá à ń pè ní goita ní ọrùn ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni olóòtú torí tí obìnrin bá wà nínú oyún àrùn tí ò jẹ jáde lára ẹ̀ tẹ́lẹ̀ ó máa jẹ jáde ó ti lè wà lára obìnrin yẹn torí obìnrin ló máa sábà ṣe púpọ̀ jù hmm. àrùn tó bá ti wà nínú ara kóbìnrin tó lóyún tóbìnrin bá lóyún ó máa jẹ jáde lára ẹ̀ hmm. torí náà ni àwọn obìnrin ṣe wà nípò ẹlẹgẹ́ tá a bá wà ní ipò oyún Mm. tá a bá wà nínú oyún pẹ̀lẹ́gẹ́ la wà torí àrùn tó ti fara tó ti fara sin láti ọdún tó ti pẹ́ ó máa jẹ ara tútù máa jẹ kó kó jẹ jáde mm, mm. lẹ́yìn ìbímọ obìnrin lè ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ló ti. so lẹ́yìn ìbímọ obìnrin ok àti ẹ ti sọ díẹ̀ fún wa nípa gẹ̀gẹ̀ ìkejì tẹ́ dárúkọ ni ọṣẹ àbí. ọṣẹ ọrùn yẹn ọṣẹ ọrùn ọṣẹ ọrùn ẹ̀gbẹ́ nìyẹn ti máa ń jáde. Mm. ẹ̀gbẹ́ ọrùn nìyẹn ti máa ń jáde gẹ̀gẹ̀ ló máa ń jáde lọ́kọ̀ọ̀kan ọrùn. ọrùn bí àmọ́ ẹ̀gbẹ́ ni ẹ̀gbẹ́ ni ṣẹṣẹ ọṣẹ máa ti ń jáde. ìkan náà tún wà lẹ́yìn pé ṣègede ibà ló máa ń wù yẹn jáde ọkùnrin máa ń níyẹn obìnrin máa ń ní ọmọdé ló máa ń sábà ṣe jù ìyẹn ṣègede yẹn ṣègede yẹn ọmọdé ló máa ń sábà ṣe ìhun tó dẹ̀ máa ń fà náà ni ibà àti ìta tọ́mọ bá ní ìta lára tọ́mọ bá níta lára ó máa ń fa kọ́mọdé ní ṣegede ṣegede yóò sábà ṣàgbàlagbà ó máa ń ṣọmọdé hmm, hmm. èkùrọ̀ ọrùn yẹn náà ó máa ń ṣọmọdé ó máa ń dàgbà síyàn lára àgbàlagbà náà máa ń ní tó bá ti wà lára ìyẹn èkùrọ̀ ọrùn yẹn tó bá ti wà lára ó máa ń fa kéèyàn máa rù hmm. tó bá dẹ̀ bá yàn dàgbà tí èèyàn bá ti síkì báyìí ó máa jẹ jáde ó máa jẹyọ mm, mm, àmọ́ mm. gbogbo ẹ̀ náà ló ní oògùn gbogbo ẹ̀ ló ní ọ̀tọ̀ ní oògùn ọṣẹ ọ̀tọ̀ ní ti gẹ̀gẹ̀ ọ̀tọ̀ ní tèkúrọ̀ ọrùn ọ̀tọ̀ ní ti ṣègede. ti ṣègede ẹ ṣe màmá ẹ wọn fẹ́ ká mú ní ẹyọ kọ̀ọ̀kan ká bá láti ti ti gọ́ìtà tó jẹ́ ti gẹ̀gẹ̀ ọrùn gẹ̀gẹ́ ọrùn ẹ sọ wípé obìnrin lè ní ṣé ọkùnrin lè náà lè ní gẹ̀gẹ́ ọrùn àti wípé ṣé wọ́n máa ń fi gẹ̀gẹ́ ṣèyàn. wọ́n fi gẹ̀gẹ́ ṣèyàn hmm. àmọ́ obìnrin ló máa ń sábà ní jù ọkùnrin máa ń ní gẹ̀gẹ́ obìnrin máa ń ní gẹ̀gẹ́ kò sẹ́ni tí ò kì í ní àmọ́ tí obìnrin ló pọ̀ jù hmm. nítorí pé tí obìnrin bá wà ní ipò ìlóyún gbogbo eh, fáítámì tó wà lára obìnrin Mm. ọmọ tó wà nínú ẹ̀ máa gbà nínú ẹ̀. bẹ́ẹ̀ ni mm, mm, tí ó bá di pé obìnrin yẹn bímọ ó nídìí láti ó nídìí ìtọ́jú dáadáa nítorí pé ara ara obìnrin yẹn ni ọmọ yẹn ti mú àwọn vitamin nìkan jáde ló ti mú àwọn vitamin jáde nítorí ẹ̀ ni ó ṣe jẹ́ pé obìnrin ló máa ń sábà ní ju ọkùnrin lọ lọ́kùnrin bá dẹ̀ ni ó bẹ́tà kó lọ tètè yọ lọ́sípítù tí ò bá lè lọ sọ́sípítù àgbo ẹ̀ wà hmm. àgbo ẹ̀ wà tó dẹ̀ dájú torí a máa ń ṣe fún wọn dáadáa ó dẹ̀ máa ń lọ. lápòbìnrin hmm, hmm. náà ni ò fẹ́ ṣe operation operation gẹ̀gẹ̀ ọrùn àgbo ẹ̀ wà tẹ́pẹ́ tí wọ́n bá ti mú báyìí ó máa lọ àti mórí dáadáa tó dẹ̀ rí bẹ́ẹ̀. ẹ̀ mo wá fẹ́ béèrè fún ìtọ́jú gẹ̀gẹ̀ àti mú débi ìtọ́jú débi ìtọ́jú gẹ̀gẹ̀ ó máa ń tó bí ọ̀sẹ̀ àbí oṣù mélòó fún ìtọ́jú fún ẹni tó bá sọ pé ah mo fẹ́ wá sọ́dọ̀ màmá ọba bí ọlọ́run kò sí fún ìtọ́jú. tí a bá ṣe àgbo gẹ̀gẹ̀ yẹn fún wọn kán tó lo ti alákọ̀ọ́kọ́ tán ó máa lọ o hmm. àmọ́ ṣá àwọn á tún máa fi yé wọn pé kán padà wá láti ṣe ẹlẹ́ẹ̀kejì hmm. ẹlẹ́ẹ̀kejì yẹn owó tí wọ́n bá ti sọ lákọ̀ọ́kọ́ náà la máa fi ṣèmí fún wọn hmm. tá a bá ti ṣe fún wọn alákọ̀ọ́kọ́ yẹn máa mú lọ pátápátá ẹlẹ́ẹ̀kejì yẹn kàn ṣe níṣe wípé tí nǹkan bá ti wà lára a ní láti mójútó dáadáa a ní láti wò ó dáadáa hmm, hmm. la máa ṣe sọ fún yín pé ẹ padà wá láti wá gba ẹlẹ́ẹ̀kejì àmọ́ alákọ̀ọ́kọ́ yẹn máa ń wò alákọ̀ọ́kọ́ kìdẹ́ ń ṣe sísè inú ìgò máa ń wà. inú ìgò máa ń wà hmm. àmọ́ fẹ́ bèrè torí pé àbí àwọn ètí èmi ti rí àwọn tó ní gẹ̀gẹ̀ ó pé oríṣiríṣi àwọn kan wà tó yẹ pé tí gẹ̀gẹ̀ wọn yẹn bá jáde ojú wọn náà á tún jáde tó yẹ pé ó máa mú ẹyin ojú wọn jáde tó yẹ pé ẹlòmíì bá rí báyìí èrò abáyín pé ah kí ló wá ṣe ẹni tó yẹ pé ẹ ti rí pé ọrùn ti ga ojú náà ti yọ síta àwọn kan wà tó yẹ pé ọrùn nìkan ló kàn máa yọ kò ṣe pé nǹkan kan ṣe wọn kò ṣe àlábà wọn ọrùn kan ń tóbi sí ni ẹ jọ ṣé ìyàtọ̀ wà ní títọ́jú wọn ìdí tí mo fi béèrè ni wípé àwọn kan ṣàlàyé wípé thyroid wa yìí èyí tó jẹ́ pé ibẹ̀ náà ni goiter wà pé àwọn kan wà tó pé ní hypothyroidism ìyẹn ni pé tí nǹkan tó yẹ kó máa yọ àwọn nǹkan tó yẹ kó máa mú jáde tó ń produce níbi thyroid wa yìí tí kò bá ṣe é déédéé ó máa jẹ́ kí ọrùn yẹn náà ga àmọ́ àwọn kan wà tó jẹ́ pé èyí tó wáyé pé ó wá ń ṣiṣẹ́ ju bó ṣe yẹ kó ṣiṣẹ́ lọ èyí náà pè ní hyper thyroidism yẹn yẹ pé a wá jẹ́ kí ó máa over ṣiṣẹ́ tó bá dẹ̀ ti over ṣiṣẹ́ yìí ó máa ń react ní ara ìyẹn ni mo fi ń béèrè pé ṣé àwọn tí wọ́n bá lọ́wọ́ sí nìkan ló máa ń fa ojú yíyọ ni. àwọn nǹkan tí àrùn ara àwọn àrùn ara yìí ó máa ń ṣe iwájú ara wọn lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹlòmíì ní apààrùn lára Ọlọ́run ló dáa bẹ́ẹ̀ tó jẹ́ hmm. pé ohun tó ṣe ọmọ ẹlòmíì tó yẹ pé ó ṣòun òun ò mọ nǹkan kan kò mọ hmm, kò mọ nira torí náà pé bóyá wọ́n fi wọ́n máa fi ń kún nǹkan tó bá ń ṣèyàn Ọlọ́run ò ní jẹ́ káyé orí wa mú o àmín àmín tó yẹ onígẹ̀gẹ̀ bá tó ju onígẹ̀gẹ̀ bá yọ ó lè jẹ́ pé kò ń ṣàfiṣe o hmm. wọ́n lè má fi hmm. kún ó lè jẹ́ pé àrùn tó wà agbára agbára ara agbára ara tó ìparun tó wà lára ẹ kò tó mm, mm, mm, nítorí náà kì í ṣe pé gbogbo ẹ̀ náà la fi ṣe. la fi ṣe torí ẹ̀ náà kò ṣe pé gbogbo ẹ̀ ni àfiṣe ni màmá náà ṣàlàyé fún wa if you are just joining us the program is alternative mercy on TNT TV tiwantiwa yes tiwantiwa we'll go for a short break and when we're back the program will still continue so please don't change the station we'll be right back after this break. ọba tó. welcome back to your program Alternative Medicine on TNT TV T1 T1. And if you are just joining us, the program today we're talking about uh, goiter, thyroidism, and every sicknesses that are related to it on your neck to your cheeks and your ear. So Mama has been explaining to us. Uh, she has been explaining about uh, goiter. Now we want to move to uh, what she called osheorun. Mm kí ni ọṣẹ ọrùn àti pé báwo nìyẹn ṣe máa ń ni. ọṣẹ ọrùn yẹn yàtọ̀ sí ó yàtọ̀ sí gẹ̀gẹ̀ hmm. ẹgbẹ́ ọrùn nìyẹn ti máa ń ṣẹ́yọ. ó kàn máa dédé ṣẹ́yọ ni kì í ṣe pé bóyá èèyàn eh, fi ṣèyàn tàbí pé bóyá èèyàn kó lára ẹnìkan ó máa ń dédé ṣẹ́yọ tó bá yẹ ti ṣẹ́yọ ìtọ́jú wà fún ẹgbẹ́ ọrùn nìyẹn máa ń wà gẹ̀gẹ̀ ló máa ń wà ní ọ̀gángan ọrùn hmm. ìtọ́jú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. kẹtọ aka tó sọ̀rọ̀ tọ́jú ẹ bá ní ó kàn máa dédé ṣẹyọ ṣé bóyá ó ní nǹkan tí èèyàn máa rí gbà bóyá ó rẹ̀ mí ni o ibà ló fà á o àǹkan báyìí ó lè pèèyàn ṣàkíyèsí pé ah kíní ló máa ń fà á nìyẹn máa kọ́kọ́ rí tó lè jẹ́ bí nǹkan tó máa pèèyàn sí àkíyèsí pé ah ọṣẹ ọrùn ni ó fẹ́ jáde báyìí ṣé nǹkan kan bẹ́ẹ̀ yẹn wà kò sí àmì kankan téèyàn máa rí àfi hmm. tó bá di pé èèyàn rí ní ọrùn ẹ̀ hmm. èèyàn kàn déédéé hmm. rí lọ́rùn ni ìyẹn kì í ṣe pé bíábà ló fà á kì í ṣe ìta ló fà á kì í ó kàn àrùn ara ni ẹlòmíì máa ń jogún ẹ̀ látara àwọn tó ní látara àwọn òbí ẹ̀ ìyẹn iṣẹ́ ọrùn yẹn wọ́n máa ń jogún ẹ̀ látara òbí. ẹ dẹ̀ ní pé ìtọ́jú wà fún un kí wá ni ìtọ́jú tó ìtọ́jú tó ta lè fún ọ ní ọṣẹ àtẹni tó ní gọ́tà ṣé ìtọ́jú kan náà ni àbí ìtọ́jú ọ̀tọ̀ọ̀tọ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ la gbó wọn o ọ̀tọ̀ la gbó gọ́tà yẹn ọ̀tọ̀ ni àgbo ọṣẹ ọrùn. Mm, mm, mm. àti pé àwọn wo ni ọṣẹ lè mú ṣé ó lè mú ọmọ kékeré àbí àgbàlagbà ṣé ó lè mú ọkùnrin àbí obìnrin àbí gbogbo èèyàn náà ni ọṣẹ ọrùn lè mú. Mm ẹni tó mú tèmi rí tí mo tọ́jú rí àgbàlagbà ni hmm. àgbàlagbà ni kì í ṣọmọdé hmm. kò kí ń mú ọmọdé ṣègede ló lè mú ọmọdé àtẹkùrọ ọrùn àwọn nǹkan méjì hmm. tó lè mú ọmọdé nìyẹn ọṣẹ ọrùn yẹn àti gẹ̀gẹ̀ ọrùn yẹn kò ń sábà mú ọmọdé àgbàlagbà ló máa ń ṣe. fún ìtọ́jú ẹ ẹni ìtọ́jú wà fún adúpẹ́ ìtọ́jú ẹ náà ó tó ọjọ́ àbí ọ̀sẹ̀ àbí oṣù mélòó ni tó jẹ́ pé tí ẹ̀ ń bá wá fún ìtọ́jú tó máa fi gba ìtọ́jú títí tó jẹ́ pé ọṣẹ ọ̀nà yìí á fi kúrò. ṣe rí tí nǹkan bá ń ṣèyàn tí èèyàn bá ti rí oògùn ẹ̀ kì í ṣe ohun tá a máa ń dájọ́ sí hmm, hmm, hmm. àfi tó bá yẹ pé irọ́ náà bá gbé fún un ní gbogbo nǹkan tó bá ń ṣèyàn láyé yìí tí èèyàn bá rí òótọ́ òótọ́ tó máa wo àrùn yẹn kò ń ṣe nǹkan tí èèyàn lè sọ pé ẹyẹ bóyá ọ̀sẹ̀ kan tàbí ẹ jẹ́ ká wò bóyá ó ṣì máa ṣiṣẹ́ tàbí hmm. oṣù kan hmm. tàbí nǹkan hmm. kan èèyàn kì í da ẹsẹ̀kẹsẹ̀ ló máa lọ ó kàn pé tó bá ti lọ èèyàn ní dáwọ́ oògùn yẹn dúró èèyàn sì máa lò lọ àgbo tó wá tí nǹkan bóyá orí ló ń fọyàn ni o bóyá ara ló ń ròyàn ni o bóyá ọrùn ni o ọlọ́run ní fàìsàn ṣe gbogbo wa. àmín. tí èèyàn bá rí tí èèyàn bá rí confam oògùn yìí ló máa ó ṣiṣẹ́ fún mi tó bá kọ́ wá fún yàn lóòótọ́ kì í ṣe ohun téèyàn ń dájọ́ sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó pẹ́ jùjọ́ kẹta ó pẹ́ jùjọ́ kẹta ó máa ti rí yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kábàáṣà ó mi ì lè dọ́sẹ̀ kan káṣà pé bóyá ọjọ́ kẹta èèyàn àti rí changes àmọ́ èèyàn á sì máa lo àwọn nǹkan yẹn lọ èèyàn ní sọ pé torí ó ti yàtọ̀ tàbó ti lọ o kéèyàn wá dáwọ́ oògùn yẹn dúró. kí tí wàá ní ìmí lára àwọn àìsàn ọrùn tí à ń darúkọ yìí. èkùrọ́ ọrùn hmm. ara nǹkan tó máa tó máa ń báyàn jà lọ́rùn ni èkùrọ́ ọrùn hmm. èkùrọ́ ọrùn yẹn rẹ̀ ni wọ́n máa kò sẹ́ni tí ò ní gbogbo ẹ̀dá ló ní pátá àmọ́ kéèyàn tó lè mọ̀ pé òun ni bóyá aronítọ̀ òun ò yá àti pé ó máa ń jẹyọ lára ọmọdé púpọ̀ hmm, hmm, hmm. kí àgbàlagbà tó mọ̀ pé òun ni bóyá rẹ̀ ò yá ó ṣẹyọ àmọ́ ọmọdé ó sì kì ó ṣàárẹ̀ tàbí kò ṣàárẹ̀ o ọmọdé máa ń sábà ní. kí ló wá máa ń fa ẹ̀kúrọ̀rùn lára àwọn ọmọdé. wọ́n máa ń bímọ wà ni gbogbo ẹ̀dá lónìí. níbo ni a ti máa ń rí èkùrọ́ ọrùn níbo ló máa ń wà. ẹ̀gbẹ́ ọrùn ló máa ń wà. ẹ̀gbẹ́ ọrùn báyìí náà ni. ẹ̀gbẹ́ ọrùn ni àmọ́ kò ní í dàbí ọṣẹ ọṣẹ yẹn máa ń tóbi èkùrọ́ ọrùn yẹn á máa yí ó máa máa yí tó bá fọwọ́ tẹ̀ ó máa dùn ẹran ọmọ tó ń ṣe ó máa dùn hmm. gbogbo yẹn ló máa ń ṣe tó bá jáde ó máa ń jẹ jáde bí ó dà pé máa ń wọlé ńgbà mi á tún jáde téèyàn bá síkì ó máa ń ló dẹ̀ máa ló máa máa rù. a máa rù. a máa rù. Hmm, hmm, hmm. ìyẹn ọmọdé ni o a máa rù tó bá jáde lára àgbàlagbà á jẹ́ pàrọ̀ nítorí yẹn ò yá ó jẹ jáde. ó jẹ jáde bọ̀ tó bá yọ lára ọmọdé tá a rí tó bẹ̀rẹ̀ sí í rù ṣé ìtọ́jú wà fún. dáadáa olóòtú kódà <laughs> wọn ò lè mú agbó ẹjọ́ ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mẹ́ta lọ ó máa lọ orú ọmọ bẹ́ẹ̀ tó bá ti wá mu àgbo yẹn ṣé ó ó tún lè jẹ jáde padà lárú ẹni tó ti gbà tọ́jú. kò lè jẹ jáde mọ́ òun hmm. kò lè jẹ jáde mọ́ tó bá ti lọ ó lọ nìyẹn. ó ti lọ nìyẹn ó ti lọ nìyẹn ẹhẹn ẹ tún èwo ló tún kù nínú àwọn àìsàn tí à ń sọ nípa ẹ yìí. wọ́n tún pè kan ní ṣègede ṣègede yẹn ló máa ń wú ní ẹ̀kẹ́ nìyẹn ti ẹ̀sìn máa ń wú ṣégede yẹn tí ẹni tí ó bá ní bà ọmọdé náà ló máa sábà ṣe jù hmm, hmm. ọmọ tó bá ní bà tó bá lọ papọ̀ mọ́ tìta hmm. papọ̀ mọ́ measles òun ló máa òun ló máa sábà jẹ jáde lára ọmọ tó bá ti ní bà tó ní tìta ó máa jẹ jáde lára ẹ̀ àmọ́ bó ṣe wà yẹn ó ní irun tó fi máa ń pa wọ́n wá ti fi pa báyìí ó lè lọ àmọ́ bó bá ti lọ ó máa rọ́ lọ sínú ni. ó máa rọ́ lọ sínú ó máa rọ́ lọ sínú tó bá ti rọ́ sínú báyìí ó máa máa yọ ọmọ yẹn lẹ́nu ó lè má hmm. lẹ́sẹ̀kẹsẹ̀ ó lè pẹ́ o kó wá máa kó máa fìlẹ̀ nínú àmọ́ àgbo ẹ̀ wà tí wọ́n bá ti mu bí wọ́n bá gbóná bá ṣe ọmọ yẹn máa yà á mọ́gbẹ́ ni ó máa tọ̀ mọ́tọ̀ hmm. kò ní hmm. gbúrò ẹ̀ mọ́ láyé. Oh kò sí àìsàn tí ò ní tí ò ní solution kò sí àìsàn tí ò ní oògùn hmm. àìsàn tí ò ní gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. àmín àmín àmọ́ gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ṣe ni pé ẹ ní àgbàlagbà ò kì í ní ṣe gèdà bí kò ṣe pé ó máa ń sábà ní. àgbàlagbà àgbàlagbà ibà ló máa ń fà á àgbàlagbà ò ń sábà ní ṣe gèdè ọmọdé hmm. ló máa ń sábà ṣe púpọ̀ wọ́n máa ń ṣàgbàlagbà náà àmọ́ kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ bí ọmọdé wọ́pọ̀ bí ọmọdé àmọ́ tó bá wá ṣe àgbàlagbà ṣé orú ìtọ́jú tí ẹ máa fún ọmọdé yẹn náà la máa fún àgbàlagbà. ẹ ṣe rí àgbo àgbo ṣègede yẹn hmm. tọmọdé bá mú ó máa lọ tágbàlagbà bá mú ó máa lọ Hmm. ìtọ́jú kan náà ni. ìtọ́jú kan náà ni. ó máa yọ kúrò níbẹ̀ tó bá dẹ̀ ti yọ kò padà síbẹ̀ mọ́. ti para ó ti lọ náà nìyẹn. ó ti lọ nìyẹn torí ó máa yà mọ́gbẹ ni ó máa tọ̀ mọ́tọ̀ ó máa yà mọ́gbẹ ó máa tọ̀ mọ́tọ̀. Hmm. ibà léríà ibà tó lọ yípọ̀ mọ́ tìta òun ló rọ́ síbẹ̀. Hmm. nǹkan tó sì dáa ni pé kéèyàn lọ àgbo ẹ̀ kí èèyàn yà kúrò lára tó bá ti yà á dànù kò irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè ṣe ó lè ní bá fẹ̀rẹ̀ kó dẹ̀ làgbo kó ló lọ hmm. màmá ẹ kú ohun tẹ́yìn bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò ní alternative Mercy, on TNT TV ibi tí a ti yànnàná àwọn àìsàn tó ní ṣe pẹ̀lú ọrùn bíi goiter thyroidism ṣègede ọṣẹ ọrùn èkùrọ́ àti èwo màmá tún dárúkọ mẹ́rin yẹn náà ni mẹ́rin yẹn náà ni ìyẹn ni pé màmá ń ṣàlàyé ìyàtọ̀ tó wà nínú àwọn àìsàn wọ̀nyí àti pé gbogbo àìsàn tí wọ́n dárúkọ yìí wọ́n ní kò bá jẹ́ pé àgbàlagbà ló ṣe o kò bá jẹ́ pé ọmọdé ló ṣe o wọ́n sọ wípé kí ni wọ́n ní ìtọ́jú wà fún we'll go for a short break and when we are back the program still continue please don't touch your dial we'll be right back. ọba tó